orúkọ tèmi ni MC Aṣíwájú the MC with the MSc. Àṣejù ní PhD. Àjànàkú kọjá mo rí nǹkan fìrí. Aṣíwájú mélòó lẹ́yìn ti rí tó ní certificate? None. Àwa kàwé, a tún mọ̀wé. Àwa gbọ́njú, a tún gbọ́njú. Ọgbọ́n gbọ́njú, ó máa gbọ́n lọ́gbọ́n, ìwọ ló gbọ́njú. Wo certificate burúkú ń bẹ lọ́wọ́ mi. Ẹ̀ẹ́. Mo ní NECO mo tún ní nàdẹ́kò. ò ṣe. mo ní waec. ok. mo tún ní what the heck. what the heck. mo ní gce. Uh-uh. Ah, ah. mo tún wá ní gle. pa if you don't get it. forget about it. wàhálà tiẹ̀ nìyẹn. ó yá mc dára tún gbé wa débẹ̀. thank you very much everyone you're welcome.